alihikima alihikima alihikima ètò tó ń kọ́ ni lọ́gbọ́n eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa alihikima mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ mi gbogbo ẹ̀yin olùgbọ́ mi gbogbo ẹ̀yin olùwò mi gbogbo ẹ̀yin àti ẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà tẹ́ bá ti rí pé ọwọ́ àdúrà tuntun lórí ètò tí ẹ sáré máa lọ tan tẹlifíṣàn yìí sí Orísun tẹlifíṣàn lórí Startimes nítorí ọmọ yín náà ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà náà ni mo kí ìwà aláàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa alehikima ètò alábẹ̀rẹ̀kà tí ẹ̀ ń gbádùn ní gbogbo ọjọ́ jimajima tó ń wá sójú wòran yín tí ẹ̀ sì ń lù wá lọ́gọ̀ ẹnu pé ẹ̀ ń gbádùn ètò náà gbogbo àwọn afáàtà ń gbé wá lẹ̀ ń gbádùn wọn bẹ́ẹ̀ ni ṣáàlá òwe tí wọ́n gbádùn ẹ̀ nìyẹn pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá wàá tó fi kíní kan kún ètò yìí lénìí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá tó bá di parí tá a bá fẹ́ round up a máa ju àwọn àdúrà kọ̀ọ̀kan sílẹ̀ fún wa tó rà mọ̀ yí pé àdúrà nígbà agbára kọ́ pẹ̀lú ògo ọlọ́run ẹran mi létí tó bá ti di abala bẹ́ẹ̀ wípé a ọwọ́ àdúrà wọ́n gbàgbé àdúrà tó lọ fẹ́ fún wa o inshallah ta'ala èyí ilé ilẹ̀ tó máa jẹmù kúntùn rẹ̀ lórí ètò tí a pè ní Al-Hikmat gẹ́gẹ́ bí a ti máa ṣe wá wípé lórí ètò náà láti máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńláńláńlá wá sójú wòran yín láti wá dá wa lẹ́kọ̀ọ́ lẹ́nìí ẹ̀mọ́ ibi tí mo lọ ni hmm. mo mọ rìnrìn ní o mo dé ìlú kan tí wọ́n ń pè ní mosafọ́tẹ̀ mo wá lọ bá àfa gbà ńlá kan pàdé níbẹ̀ nǹkan tó wá yà mí lẹ́nu nípa àfa náà ni mò ń sọ fún yín òní ti jà yín tán ṣùgbọ́n àfa wa náà wọ́n ti wà ń bí pẹ̀lú mi bàbá wa fatara sheikh al-imam murtado muhammad jamiu anífowóṣe tọ́làbà salamu alaikum wa rahmatulahi wa barakatu. ami wa alaikum salam wa rahmatulahi ta'ala wa barakatu. ọlọmọsàjáde yìí kọ́ ẹ̀ bá. àwọn ni olùdásílẹ̀ ilé kéwú ńlá kan tó wà nílùú ní ìlú tó ń pè ní musafọtẹ ní ìbàfò lọ́hùn-ún iléekéwọ́n náà jẹ́ madrasatu nuril ilahiyya iléekéwọ́n ńlá ni tó yẹ kó àwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n gbárí púpọ̀ wọ́n sì máa ń tí wọ́n ń ṣe lọ́wọ́n ní ìbàlẹ̀ kéwọ́n náà jẹ́ bàbá hmm. inú wa dùn pa àpò yẹn wa n tá fẹ́ yanjú láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tọ́lá lómi ọmọ nǹkan tó ń pè ní ìgbàgbọ́ kò sì mọ ń tó yẹ ká gbàgbọ́ ẹlòmíì gbogbo tó bá ti rí báyìí gbígbàgbọ́ ni kí ló yẹ ká gbàgbọ́ kí là ń pè ní gbàgbọ́ báwo la ṣe mẹni tó ní gbàgbọ́ bàbá bismillah. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní tilé toko ní dèdé àsìkò tí a wà lọ́tún ni níwájú àtẹ̀yìn pàtàkì mú kí àwọn olùdarí iléeṣẹ́ alálùbáríkà yìí ọ̀pá ọba àti ọkọ ọba ọlọ́mọjọ ṣá wọn lẹ́sẹ̀. wọ́n wá níwájúwájú ní ọ̀pá ẹ̀bìtì ọlá ní mọ̀ ń bọ́ sí ọlọ́run mọ́ bá a gbé wọn ga gbogbo ojoojúmọ́ tọ́jọ́ bá ṣe ń lékún ọlọ́run jáwọn náà máa lékún nínú ọlá àtọ́là ó dọ́dọ̀ ẹ̀yìn ustaz wa náà la hawla wala quwwata ni ká sọ ikú iman ìmánu bá a bá tiẹ̀ wò ní olden days àwọn nǹkan tá a mọ̀ táwọn èèyàn máa ń pè nígbàgbọ́ mẹ́ta ló pín sí ní gbogbo ayé àtijọ́ àmọ́ ní zaman níta wà yìí lásìkò tá à ń lò yìí tó jẹ́ new revolution a mọ̀ mọ̀ pé kì í ṣe ẹyọ̀kan kódò ti pín sí millions àwọn nǹkan míì gan jẹ́ pé tabakànrí tán kàn gbé jáde látún wá lanu pé ìṣẹ̀lẹ̀ tún wà láyé tí ń ṣẹlẹ̀ nísìn ṣẹlẹ̀ tọ́lọ́lọ́n ti ń sọ fún yín pé lópin ìgbà tóun ò bá dáwọ́ iṣẹ́ dúró táyé ò bá ti parẹ́ oríṣiríṣi làmì lámàrí ló fi mọ́ pípa mímọ́ ẹlẹ́tẹ́lẹ̀ mùn ó láwọn kan kan wà tí mo fi mọ̀ yín àmọ́ àwọn wa mímọ́ ẹ̀ láti àlàmú àwọn kan míì bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ mi tiẹ̀ tún ti ṣàlàyé fún yín tèmi ọlọ́run ti pákéjì ẹ̀ kalẹ̀ tí wọ́n wá ń ṣẹlẹ̀ lẹ́ máa gbé títóbi fún ọlọ́run ọba bàbá ká tètè lọ́bi tí ẹran wa ṣé rí ìgbàgbọ́ gẹ́gẹ́ bí olden days tí mo sọ mẹ́ta ló pín sí òun ni wọn anáwọn kan wọn pera wọn ní ẹlẹ́sìn àbáláyé àwọn kan wọn ní àwọn lẹ́lẹ́sìn Jehovah ẹ̀ mọ̀ sí Christianity ẹ̀sìn kẹta náà la mọ̀ sí Islam àkọ́kọ́ bọ́n bá tiẹ̀ ní àtẹ̀sìn kínní àtìkejì àtìkẹjà wà láì ìsìláàmù ni ẹ̀sìn àkọ́kọ́ torí pé bàbá wo ẹni tó wọ́kọ́ dáyà nábì ádámù àgbọ́bi tó ti forí balẹ̀ foríṣà ẹ máa gbọ́ pé irun náà lọ́kí lọ́fi ń wà kánú mùsùlùmù bí kùránì ṣe ń kà ló ṣe ń ṣàlàyé ẹ̀fọn ó ní gbogbo wọn lápapọ̀ lánàá fáríkù báyìí ní ahàdé mírùsùlì gbogbo àwọn òjíṣẹ́ kò sí kankan tó forí kanlẹ̀ foríṣà ọlọ́run àtànábì nìkan ni wọ́n mọ iyì rẹ̀ bó bá wá rí bẹ́ẹ̀ àmọ́ tá bá wo ìgbàgbọ́ gangan ìgbàgbọ́ tóbi kódà gbogbo ohun téèyàn bá ń ṣe lọ́wọ́ tí ò bá tì sí ìgbàgbọ́ níbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò rí nǹkan kan ṣe láyé o kódà rí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn míì ní olden days tó yẹ pé wàláhì wọn forí kanlẹ̀ rí àmọ́ wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọba tó ṣẹ̀dá wọn ọlọ́run wá dá wọn láre torí pé kì í ṣe ìgbàgbọ́ ojú báyìí la fẹ́ lò òun náà ló máa fi sọ wípé ojú ò ṣe é fi mọ̀ wà ọ̀rẹ́ inú ọ̀dàbí òde ìyẹn ni pé tó ń pè nínú gbàgbọ́ ara àyàn ló máa wà níjọ́ tá ànábì sallallahu alaihi wọ́n lọ sí ogun Udu nígbà tí wọ́n darí dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ogun náà tó gbóná jirijiri ànábì wa ara wọn sábẹ́ tán dé sallallahu alaihi wasallam ẹ̀ yorùbá ànábì ibi tó bá wà sallallahu alaihi wasallam wọ́n wá ń béèrè ànábì wa ṣàlàyé ó ní à ah, gbogbo wa la lọ sógun o àmógun tẹ́rí ta lọ ogun kékeré ni o à ah, gbogbo àwọn sàbí wa káwọn mọ́rí pé ogun tó ti pàṣẹ ìdìnnà amsa lẹ́wọ̀n ìwà nábì wá pẹ̀lú ogun gògèrè ogun tó mà lágbára mọ̀ nípa tí wọ́n ti pé tó bí o bá ń ṣe ọpẹ́lọpẹ́ títóbi ọlọ́run la mọ̀ fi borí ogun yóò ṣe ogun ànábì wa ní ogun kékeré ni o ànábì wa ní o tún ogun ogun ńláńlá tó ju gbogbo ẹ̀lẹ́tẹ̀ fẹ́ jà àwọn sàbí wa wò pé àwọn bá tẹ́tí gbọ́ ànábì tó rántí mọ́ wípé kò ní sọ ṣàtàhàtì wọ́n wá tẹ́tí gbà nọ́bù wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa lógun kan tó kù tẹ́ máa jà olúwa lógun tó kù náà ni ogun ẹ̀mí yín gangan ẹ̀ ń ja ẹ̀mí yín lógun gangan anilẹ̀ hmm. hawa níbi ìwà ìfẹ́ ẹnu hawa nípa ìwà ìfẹ́ ẹnu gírímákàì àti gbogbo àwọn nǹkan táwa náà mọ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ nu iye ni pé ńjọ́ téèyàn ò bá ti jagun ẹ̀mí èèyàn torí pé ẹ̀mí wọ́n pín ọ̀nà ẹ̀mí sí ọ̀nà bíi méje àmọ́ sì kò ní gbà wá kalẹ̀ lọ gbogbo àmọ́ ká mú díẹ̀ ńbẹ̀ wọ́n ń pe nọ́fṣúlẹ̀ àmàrà ti bì sùn yìí nínú àwọn irinṣẹ́ ìgbàgbọ́ nìyẹn tí ìgbàgbọ́ bá ẹ̀ṣẹ̀ fẹ́ máa dìde lára ẹ̀dá ibi tí ó ti kọ́kọ́ gbé bẹ̀rẹ̀ nìyẹn nọ́sùlẹ̀ àmàrà ti bì sùn yìí tí wọ́n ń pè ní pé ńjọ́ tẹ̀dá bá ti kọ́kọ́ jí tó bá ti wà ní age of a year two years three years àmàrà ti bì sùn kò sí tí ó pààyàn lájẹ pé kì í ṣe tọlọ́hún ẹ̀mí burúkú ni bí káyàn bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá gbómi kalẹ̀ nínú ilé bí kọ́ máa kọlù nọ́fúlà àmàrà ti bì sùn yìí nìyẹn bí kókó wò sùsù kí ni sẹ́ńtà tébù tẹ́gbẹ́ kalẹ̀ tẹ́fi gíláàsì ṣe ó lè jọ nǹkan mọ́ ó ti mọ̀ kó lè fọ́ àmọ́ ń gbà tẹ́mi yẹn bá ń ṣiṣẹ́ lọ́wọ́ láre kò sẹ́ni tí ò pass through bẹ̀ ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ò bá ti wá dàbí ànábì yóò gbà bẹ̀ kọjá hmm. àkọ́kọ́ nù wọ́n ń pe nọ́fṣù kan ní nọ́fṣù làwàmà nígbà tí èèyàn bá ti wá ń bọ́ sí pé ó ti ń bọ́ sọmọ ọdún mẹ́wàá lànàfṣà sẹ́là wọn ni múrò àwòládàkùn ìdá sábà ìsinmi ó ní àwọn ọmọ yẹn nígbà tí wọ́n bá ń bẹ nọ́fṣù lè àmàrà ti bìsù ó ní ẹ pa wọ́n láṣẹ àwọn pé kẹ́ni kan máa kírun ìdá sábà ìsinmi nígbà tí wọ́n bá wà lọ́mọ ọdún méje ó ní wá déribu òun náà ìdá aṣara sinin àmọ́ tẹ́ ẹ bá ti wá rí wọn pọ́ ti sọ̀kalẹ̀ kúrò ní ọdún méje mẹ́jọ mẹ́sàn-án tó bá ti gbẹ́nulé ọdún mẹ́wàá ó ní tẹwàá ṣàkíyèsí pé irun ò tún mọ́ wọn lára ó ní wàdìrìbù hùnà ẹ bá wọn wí àmọ́ ẹ má jẹ́ kó jẹ́ yìí tí ó fara ya torí pé ẹ nọ́fṣúlà wà á mọ̀ nìyẹn àwọn náà máa àìkírun ló jẹ́ kí dáàdì mi náà mi o hmm. àìkírun ló jẹ́ kí wọ́n mi bá mi wí o àìfabọ́ ẹ̀rí pé ńgbà yàrá mà ní kọ́ ọmọ fabọ́ kó tún léṣe tó bá wà ní two years age ẹ̀ ní command ẹ̀ torí pé kò tí ì ní àtàwọn yìí tó kù ẹja alukurani kọ́kọ́ jókòó yé wa ká lọ sínú alukurani a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim nínú quran two náà ni ti gbogbo wa náà ti mọ̀ ẹ rí i pé ńgbà tó lọ́n fẹ́ bẹ̀rẹ̀ níbi quran two torí pé gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ló válù lọ́dọ̀ ọlọ́run náà máa ń sọ náà alukurani tọrọ bá kalára a ní innahu laqawlun faslun wa huwa bil hazili ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tẹ́mi ọlọ́run bá bá yín sọ tẹ́ bá wo kurani bó ṣe jẹ́ one hundred and fourteen suwari tẹ́rí tó wà ń bẹ̀ yẹn kò sí ṣeré ṣeré ń bẹ̀ o làkọ́ọ̀lù fọ́sílù gbogbo ń tẹ́ máa bá láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi dé parí one hundred and fourteen sura yẹn tó lè jẹ́ six thousand six hundred and sixty six àyà tó wà ń bẹ̀ ọlọ́run ní fọ́sílù òdodo ni gbogbo tó wà ń bẹ̀ wà máa hùwà bẹ̀lẹ̀ hazili èmi ọlọ́run ọba ò kì í ṣẹ̀fẹ̀ obìnrin láti pé máa pààyàn lẹ́rìn o mi ì ṣẹ̀fẹ̀ rárá mm, ọlọ́run ní ìṣẹ̀fẹ̀. bàbá ọlọmọ sàjárí pé afáwa tá ń gbádùn ní afáwa tọ́lábà àwọn ni mùdírù madrasatu Nuril Hilaiya ní ìlú mọ̀sáfọ́tẹ̀ ní ìbàfù lọ́hùn-ún kọ́lọ́ musa jari bàbá pẹ́ á lọ sókè lọ́hùn nísìn inṣàlá ọ̀tá bá padà dé mi àti bàbá sì wà ń kalẹ̀ o ẹ rí i pé wọ́n ń lọ sínú Al-Qur'ani nìyẹn kí ni wọ́n fẹ́ mú jáde fún wa nípa ọ̀rọ̀ gbàgbọ́ yìí náà ni o kí ni wọ́n fẹ́ wí kí lọ́lọ́run fẹ́ sọ ẹja farabalẹ̀ a máa gbọ́ wọn ẹja dókè lọ́hùn ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Al-Hikima púrọ̀pẹ́ ń gbẹ́rùn àfa wa ta gbà lálejò ní àárọ̀ yìí bàbá fatala Sheikh Al-Imam Murtada Muhammad Jamiu Anifowose Tọ́làbà bàbá Tọ́làbà ni ẹni gbogbo ìbàfò pátápátá àwọn ọlọ́run ní kó dibẹ̀ mú fún Islam ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́dúnẹ́bí lọ́dọ̀ ọlọ́run bàbá ẹ à ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ al-iman nígbàgbọ́ nú ọlọ́run hmm. ẹ wá lọ́lọ́run dá sọ̀rọ̀ náà nú al-Qur'an ẹ wá lọ sí Qur'an chapter two bàbá bismillah. àwọn ibi tí ọlọ́run ọba ti sọ̀rọ̀ náà lóríṣiríṣi ó pọ̀ gan-an kódà tí a bá wo al-Qur'an wa pé tí ọlọ́run sọ nípa iman iman ó jọ́ ọ̀nà àádọ́rin àti márùn-ún tá mọ̀ sí seventy five times lọ́lọ́run ti sọ́nu báàlù kùránì ṣe tóbi tó yẹn tó jẹ́ one hundred and fourteen sura hmm. àárín ibi tọ́lọ́run ti wá sọ̀rọ̀ yìí lọ́lọ́kùn òjọ̀ kan sura ó wá kú seventy six níbẹ̀ ẹ fi mọ̀ pé ọlọ́run ọba ò kéré rẹ̀ ẹ ti rí pé kódò ti kó kọjá ìdajì láàfin mọ̀ wípé ẹni tí ó gbogbo ohun téèyàn bá gbé dání tí ò bá ti sí ìgbàgbọ́ ńbẹ kódà ìrun wa ní kíkí nínú ìgbàgbọ́ ni. béèyàn bá kàn lórí kan lè pé torí pé kọkọ mi mọ̀ bàbá mi wí nínú ilé bí ìbádé tí bàbá kíní bá dé ó bá rí i pé mi kírun ó lè bá mi wí irú ẹni bí ò ní nírun àfi kó ní ìgbàgbọ́ pé èmi náà láti submit ara mi fọlọ́ nígbà tó Ọlọ́run wá fi káwá rọra mú kan nínú ẹ̀ Ọlọ́run wá sọ níbi Quran two kọ́lọ́n tó wá bẹ̀rẹ̀ náà gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin ìyá tẹ́ bí àwọn ọmọ rẹ àti gbogbo àwọn bàbá náà tí wọ́n bá sọ̀rọ̀ wọn ní eyín mi bá fi gómìn fún ọlẹ̀ lórùn mọ́jẹ́ o àmọ́ bí n bá fi bọ́ sòótọ́ ọ̀rọ̀ mọ́mẹ́ akọ̀kọ̀ sọ pé lágbájá lágbájá mo pè ọ́ àwa náà máa wá dá ni màmí wọn ní etí rẹ̀ kí ló fi ṣe a ní mo fi ni animo gbọ́rọ̀ tí fẹ́ bójúlówó ọ̀rọ̀ ní fẹ́ sọ kò sọ̀rọ̀ táwọn ìyá wa sọ àbáwọn bàbá tó jẹ́ ọ̀rọ̀ ta lè kó dànù àmọ́ wọn atún máa wá kàn mí sí mi gẹ́gẹ́ báwọn náà fi kọ́pì ọlọ́run ọba tòrọ ọlọ́run ní kọ́ṣe ẹnìkankan gbogbo wa ń kọ́pì ọlọ́run ni ọlọ́run wá dárúkọ nínú kurantú náà bisimilayi rahman rahim ọlọ́run alif ọlọ́run ni alifu tẹ rí yẹn kò sẹ́ni ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ̀ la ya'lamuhu inú huwa ó ní láàm ọlọ́run ni mo tún fi láàmù fún bó bá lásán gbé tó ka gbọ́ hmm. àmọ́ ó ti mọrú àwọn èèyàn tá a wà nàìjíríà mo fẹ́ sọ pé nàìjíríà gan sọ kùránì kalẹ̀ mo fẹ́ lè sọ bẹ́ẹ̀ hmm. àmọ́ gbogbo ayé sọ kùránì kalẹ̀ fún ó wá ní ọlọ́run tún fi le ó ní mo fi mẹ́tẹ̀ẹ̀ta náà búra ọlọ́run ọlọ́run ní láàárọ̀ ìbà fíì gbogbo ń tẹ́ bá rí bẹ́ẹ̀ from up to down ọlọ́run ní láàárọ̀ ìbà fíì kò síyè méjì bẹ́ẹ̀ hudan àwa fi ṣe ìmọ̀nà lilmuttaqin fáwọn tí wọ́n bá ní belief tán pọ́yọ̀ ọlọ́run torí ẹni tí ó pààyọ̀ ọlọ́run lẹ́ni tó ní belief ìyẹn ni pé kán ní akírun sìn kò dìgbà tá a bá ń rí àáfàá wa àbí òbí wa àbí bàbá wa pé ó lè nà wá kéèyàn dájú kọ Ọlọ́run pé torí ijọ́ tí ó kù wá ku ẹ̀sìn yìí nìkan tá a gbà ládàá rẹ̀ tẹ́nìkan kò ní síbẹ̀ kódà Ọlọ́run sọ pé tí ìyá ò ní lè lágbára láti ran ọmọ rẹ̀ ṣe níjọ́ náà lọ́jọ́ tí ọmọ ò ní níkápá láti fún ìyá rẹ̀ lọ́wọ́ níjọ́ náà ìyá ọmọ yẹn fírúrẹ́lì márùn-ún mi ní akí lọ́jọ́ tí gbogbo wọn máa sá fúnra wa ọmọ sá fún ìyá bóyá ṣe fẹ́ràn ìyá yàn tó ìyá gan sá fún ọmọ torí pé nìkú lèmúrú ìṣàánú yóge níyì tọ́jọ́ tó ní kálukú òtòrù lẹ́rù àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọ jàjà rí rọrùn jọ náà ọlọ́run wa ní lára ibà fi kò sí iyèméjì bá ọ̀dà lè lọ́mọ tàpé àṣẹ nímọ̀nà fún gbogbo àwọn olùpáyọ̀ ọlọ́run bá ọlọ́run wa ní àwọn wo lẹ máa mọ̀ lólùpáyọ̀ ọlọ́run ó wá jẹ́ ká mọ̀ kílásíkà wọn ó wá ń ka àwọn fún un ó ní alladhina yu'minuna bil ghaib àkókò lẹni tó ibi tá à ń lọ náà nìyẹn o ní ti tòdo pé yúmi nùnà bẹ́ẹ̀ lọ rẹ́ tó gbà pẹ̀lú tinú tòde tó bá ń tí wọ́n béèrè lọ́wọ́ ànábì pé kí ló ń jẹ́ ìgbàgbọ́ ànábì náà ni à ń táàbù lọ lọ́ha ká ànákà tara o ó ní kó sin ọlọ́run kó máa mọ̀ pé ọlọ́run bá ń bẹ gbogbo àkíwọ́ náà máa kọ́ minú ọlọ́run ká ànákà tara o bí ìgbà tó ń rí báyìí tíyàn bá dúró níwájú ọ̀gá yàn báyìí ó ní bí èèyàn ṣe lè dúró èèyàn kàn lè dúró bó ṣe wùyàn kó wá fọwọ́ dá kárà dín níwájú ọ̀gá rẹ̀ báyìí ó ń kàrà kó tẹ̀rù bani bí ìgbà táwa níwájú àwọn àfa wa ó nígbà tá a bá ní ọlọ́run tó wá ju àfáà lọ tó ju gbogbo wa lọ ó ní ká sọmí tara wa fọlọ́ ní kàánà ka tara ò bí gbàtà ò wáyé ńlá takùn tara ò tí rẹ̀ bá wá níbi ìlú kó tiẹ̀ máa rí fáyín náà yàrá gbàpọ̀ lọ́wọ́ bá ń rí o torí òun lo ẹni tó dẹ àti ránmu gángan tí ó ṣe lẹ́yìn ìkànnà ọlọ́run ní yómi nínú abilẹ̀ wáyé qimuna salata ọlọ́run nínú gbà tí gbàgbọ́ bá dúró lèyìn ó ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ máa ń dìyàn àbọ̀mọ̀ pé kó kírun torí ẹni tí ò nígbàgbọ́ bẹ ní kó kírun àláàlá ni kò tiẹ̀ ní kí torí ẹ̀mí ò sí ń bẹ̀ ó ní wáyé kí mú náà wà mí máa rọ́zà wà mí máa rọ́zà kì náà yóò àṣẹ kéèyàn tún máa nánu tọ́lọ́run bá fún yàn náà wà lára bìlíìfù náà ló wà nínú gbàgbọ́ náà ló wà pé kéèyàn mọ̀ pé mo ṣe fọ́lọ́run ni o kì í ṣe pé ẹni tí ń ṣe fún lànà bìsà sọ́là ló máa fi ń tẹnu mọ́ fún wa púpọ̀ pé ẹni tá a lè fún ládájú òun lẹni tó yẹ sí pé tó bá tọrẹ látàlẹ àtàlẹ yẹmínú mọ̀ tó fi kù ìṣìmọ́lò ìyìn arákùnrin kankan dé lójijì kí n rọra summarize ibẹ̀ yẹn àwọn sábẹ́ wá wà níbi ilé kéwú pẹ̀lú ànábì tá ànábì ń dá wọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ lárákùnrin náà wọlé tó ká mọ̀ pàtàkì bí ìgbàgbọ́ ṣe tóbi tó ìgbàgbọ́ la lè fi la lè fi rí ìyọ́nú ọlọ́run gbogbo ń ta bá ń ṣe pátá àtẹ̀sìn ni o àtiwá ni o tí gbàgbọ́ ò bá jinlẹ̀ lẹ́mìíyàn gbogbo ẹ̀ bí ìgbà tíyàn ṣe kalẹ̀ téèyàn ní ní ládàá ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni tí ó ṣiṣẹ́ tí ò ní dúró gba ládàá rẹ̀ arákùnrin wa déńjọ́ náà bárákùnrin ṣe ń dé báyìí بعوض سلام الله بينما جلو بينما نحن جلوس عند رسول الله عبد عبد عمر بن الخطاب بلغوري وانجا حديث ثاني نين حديث النووي على أربعين النووي وني بينما نحن جلوس عند رسول الله ذات يوم استلى علينا رجل شديد بياض السيار وسديد السواد شعري لا يرى علي اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي فاسند ركبتين الى ركبتين ووضع كافين على فخذين فقال يا محمد اخبرنا عن الاسلام arákùnrin wọlé gbà náà tí bàbá wọn kàn ṣá ń wo níwé mọ̀gbà bó dẹ̀ ṣe wọlé ní láàárín àwọn sàábé lọ là là níṣà ló ń dá wọn kọjá ló ń dá wọn kọjá lọ àtà tó fi débi mímbàrí mi tá nàbí jókòó sí ó bá gbé ọwọ́ rẹ̀ fàwádọ́ akàfẹ́yìn aláfa akísẹ́yìn ó bá gbé ọwọ́ àtẹ́wọ́ gbé lórí ìtànàbí mi tá nàbí ti ṣẹ́sẹ̀ pọ̀ báyìí ó bá gbé ogun rẹ̀ báyìí ó sì gbélé tànàbí pàkọ́ọ̀là ló wá ń bá ànàbí sọ̀rọ̀ bí ìgbà tí èèyàn ń bọ̀ rẹ̀ èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn sábẹ́sẹ̀ àwọn òpìta ló mọ ẹni nínú wa tán ní gbogbo wọn wá ń wora wọn. àmọ́ rí. àwọn náà wo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́tì. ẹsẹ̀ rẹ̀ ọ̀dọ̀ títà wọn fẹ́ rẹ́ ní àjò ni. àwọn àṣeyẹ máa tẹ̀lé ànábì lọ síbi ọ̀gọ̀lọpọ̀ àfàlátì àwọn òbẹ́ ní ìpàdé lóde rí nà. Hmm. àwọn òbí nílùú tó tẹ̀lé lu ìlú tó tún tẹ̀lé ìlú tó tún tẹ̀lé àwọn òsìjọ́ ọmọ jẹ́ nínú ibi sàábẹ́ ànábì bi. ó bá ní ohun tó ń wá béèrè lọ òun fẹ́ béèrè nípa ìsìláàmù ni ànábì bá ń ka gbogbo ẹ̀ fún àtẹ̀ṣe àlá ilà ilàlá ànábì ṣe àkàdé gbogbo òpó márààrún tí gbogbo ẹ̀yin ìyá wa náà ti mọ àtẹ̀yìn bàbá ọlọ́run níjó lọ lórí wa ó wá tún bọ́ síwájú sí i báwọn bí ṣe ń débẹ̀ ló ti sọ pé sọ̀dáktà ah! àwọn sàbí bá ní ó ní sọ̀dáktà fàájàmùnà aláhù àwọn sàbí bá ní gbogbo Umaru àtàwọn sàbí bá ní ọ̀rọ̀ yìí wà wá lẹ́nu yẹsàálùhù ń béèrè lọ́wọ́ oúnjẹ ńlá lọ́wọ́ Muhammad wáyé sọdíọ̀hù ìṣètò tó sọ fún ànábì kò sọdún òdòdó ṣé o fẹ́ máa wáìnì ànábì ni ẹ̀rọ ọlọ́run tó ń sọ lálẹ́sọ́là àwọn sàbí wò ká ó fẹ́ máa wáìnì ànábì ni aráàbò sábẹ́ bù máa sọ pé ah ó ṣe ṣé ó máa tẹ́sí ànábì wò mi èmi Umaru gan ọ̀gbọ́dọ̀ bí mi kì í mọ́ rí dáhùn hmm. ara àwọn sábẹ́ ṣàbù máa ṣe wọ́n ṣàwọ̀ ó bá tún tẹ̀síwájú ní ah ya Rasulullah mo tún pèrè òjúṣe ọlọ́run àkàbírì ni anil iman ó ní ànábì mo gbọ́ pẹ́ ń kírun o ó sì rí sọ àwọn òpó márààrún bó ṣe kaná àmọ́ mo tún hmm. Hmm. bá bá ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àbí mi. ó bá ní anábì náà tún wá anábì náà tún wá ah, subhan ipò tá a bá wà ẹ jẹ́ ká rẹra wá ńlẹ̀ fa anábì hmm. ò rí rẹ lóòótọ́ bá anábì sí ẹ̀ mẹni tí ń bí lọ́rọ̀ àwọn sàábì ò mọ̀ àmọ́ àwọn sàábì ò rí reaction anábì pé ká anábì wá ṣe bí ìgbà pé ṣé mi lọ́ọ́ máa béèrè àbèrè lọ́wọ́ Umaru hmm. ṣé mo pọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa ń béèrè lọ́wọ́ àwọn àfáà ń gbà wa àfáà mi wà ẹ lọ béèrè lọ́wọ́ ọmọ akéwù mi yóò tún fi ṣọlá ẹlòmíì sọ problem ẹ̀ fáfáà ńláńlá báyìí yóò sì wá sẹ́ǹdẹ̀ lọ́sọ́dọ̀ ọmọ akéwù ẹ̀ àbẹ́yìn ìyàwó gbọ́ so ẹ wo bá nàbì ṣe ń sọ bóyá ń bá ịbara èèyàn ṣe ìbára ẹni rẹ nígbà tá nàbì máa parí ọ̀rọ̀ ó ní àǹtómi gbogbo ẹni tí ó bá ṣe tọ́lọ́run tó sì fẹ jẹ kọ́lọ́run tẹwọ gbaṣẹ́ òun ni pé gbogbo ohun tí bá ń ṣe kó máa ṣe papọ̀ mọ́ lọ́hùn fún nínú kó gbà pọ́lọ́ nìkan ó ní wàá rọ́sùn àtúmìnà wa malaikatihi kó tún ní gbàgbọ́ sáwọn màláìka hmm. gbàpọ́n wà o torí a rí munkar wa nakir gbogbo ẹ̀ náà là ń ka gbogbo àwọn èyí tó ń kọ iṣẹ́ eré wa àtàwọn tó ń kọ iṣẹ́ tó abájẹ́ láti lè mọ̀ pa à tó ló lè nígbàgbọ́ nínú àwọn màláìka ọ̀rọ̀ máa fojú ra wa takuwa ah, ọlọ́run la fi fún gbogbo <laughs> ẹnì kọ̀ọ̀kan yín a fi màláìka kọ̀ọ̀kan wálé a fún ẹnì kọ̀ọ̀kan yín ní màláìka làwọn á fi sùn làáfíìsìn àfúnyín láwọn mọ̀lẹ́kà tí wọ́n mọ̀ ṣọ yìí tó jẹ́ pé tìrámọ́tà ti bìnà yálẹ̀ mú náà máa tẹ̀fọ́ àlùn. bàbá ẹ dákun tó lọ́wọ́ a ọlọmọsà járe yín pé torí pé àsìkò wa kò gbà wá láàyè púpọ̀ ṣùgbọ́n a ti fa nta fẹ́ mú yọ àti mú jáde nínú ọ̀rọ̀ yín òun náà ni pé ìnígbàgbọ́ nínú ọlọ́run bàbá jẹ́ yé wa pé ká gba ọlọ́run ipò bẹ́yọ̀ kan oṣù ni ká gba nẹ́bì gbọ́ ká àwọn màláìkà gbọ́ eléyìí gangan ní jẹ́ mi ní òdodo gbogbo ohun tọ́lọ́wọ́n bá dẹ̀ ti wínú àlùkùránì ká ní gbàgbọ́ sí i gbọ́dọ̀ ní kẹ́ ẹ náwó sójú ọ̀nà ọlọ́run tẹ́ ẹ bá ná ẹ gbà orí tọ́pọ̀ ẹ nígbà ọkọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ dáùtù ọlọ́run gbogbo ẹ̀yin tá à ń pè náà pé kẹ́ ẹ bá wa dá sétò yìí ẹ bá wa dá sí ọlọ́run ó dá sọ̀rọ̀ tìyín náà ọlọ́run akíyín lọ́dọ̀ ọlọ́run muhammad murtado muhammad jamiu anifowóṣe tọ́làbà láti ìlú musafọ́tẹ̀ ní ìbàfọ̀ lọ́hùn-ún àwọn ni mudiru madrasatu nuril ilahiyya ní ìlú náà ọlọ́run níjọ́ bàjẹ́ nítorí àyàmì lẹ́nu náà pa nínú ọ̀rọ̀ àfà ni wípé bẹ́ẹ̀ tí wọ́n yẹn tí wọ́n bá lọ sí wàásí ní gbòòrò obìnrin ni máa jáná sí fún wọn <laughs> ó yà yín lẹ́nu àbí tẹ́mi náà rí lára wọn tó jẹ́ ń gbé wọn wá nìyẹn pẹ̀lú ògùn ọlọ́run sọ àlá tó bá wá dijọ́ mẹ́jọ òní mm, ẹ má mi sì ètò yìí o òní màá gbé àfà wa padà àwọn àti ajánásì wọn àwọn náà tún wá wá sórí ètò ẹ wà rí bàbá ti máa ṣọwọ́ àsí bóbìnrin ṣe ń jẹ́rán sí ìwọ náà lọ́mọbìnrin ti ń lọlé kéwú òròkó bẹ́yà ọmọ obìnrin ò lè lo kéwú obìnrin náà lè lo kéwú obìnrin náà wúlò ní Islam bóbìnrin ṣe ń jẹ́rán sí ẹ mọ̀ rí njọ́bẹ̀jọ pẹ̀lú ògo ọ̀rọ̀ insha Allah ta'ala a máa lọ báyìí pẹ̀lú ètò tiwa tí a pè ní Al-Hikmat tó bá di jọ́bẹ̀jọ láti máa pàdé lórí ètò yìí kan náà orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà fẹ́ni tó bá ní béèrè abẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ kàn sí mi lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three zero five five zero eight six àdúrà tí mo ní mo fẹ́ fún wa lénìí àná ni bisimilahi rahman rahim bisimilahi rahman rahim ó dáa púpọ̀ ẹ fẹ́ wọlé ẹ fẹ́ jáde ẹ fẹ́ jẹun ẹ fẹ́ sùn gbogbo nǹkan ẹ bá fẹ́ ṣe ẹ máa sọ pé bisimilahi rahman rahim àǹfààní tó wà ń bẹ ní tó máa ṣàlàyé fún wa síwájú sí i àti bá a ti máa tún sà tá a bá ní bùkátà wájú tá a fẹ́ ṣe inṣàlá ẹ máa tún gbọ́ yẹn náà pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá ta'ala tó gbogbo ètò tí à ń wò yìí àlékímọ́ ni àti gbogbo àwọn ètò míì míì náà ẹ lọ sórí YouTube Orísun inshallah gbogbo ẹ̀ lẹ́lọ́ bá pàdé ńbẹ̀ tẹ́ ẹ̀ tó máa rí wò níbẹ̀ ẹ sá lọ sí at Orísun TV lórí YouTube ni o lórí Twitter ni o lórí Instagram ni o at Orísun TV náà ni gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa bá pàdé ńbẹ̀ ẹ̀ tó máa rí wọn wò ẹ̀ máa rí wa wò lórí TikTok bákan náà kọ́lọ́ mọ́sàgbọ́dẹ́ nìkan kan wa. a máa pàdé ń jẹ́ bẹ́ẹ̀ jọ òní pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run